السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى والحديث السابع والثمانين وسبعمائة وعن جابر بن عبد الله رضي الله عنهما قال نهى رسول الله صلى الله عليه وآله وسلم عن بيع الصبرة من التمر التي لا يعلم مكيلها بالخيل المسمى من التمر رواه مسلم وعن معمر بن عبد الله رضي الله عنه قال إني كنت أسمع رسول الله صلى الله عليه وسلم يقول الطعام بالطعام مثلا بمثل وكان طعامنا يوم وكان طعامنا يومئذ الشعير رواه مسلم الحمد لله أوعدك لي حوار لا في القوة نبال الغلا طويلة أعادنا الله وإياكم منه اللهم صل على محمد حديث على طفاة وجاء به جابر بن عبد الله الأنصاري رضي الله عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع الصبرة من التمر عن بيع الصبرة من التمر التي لا يعلم مكيلها بالكيل المسمى من التمر رواه حديث جابر بن عبد الله wọ́n ní alẹ́gbẹ́ Muhammad sallallahu alaihi wa sallam wọ́n mọ̀ kọ̀ fún wa láti ta àkójọpọ̀ dẹ̀bínú tá a máa yẹ múdùdọ̀jẹ́ àkójọpọ̀ dẹ̀bínú tá a máa yẹ múdùdọ̀jẹ́ pẹ̀lú dẹ̀bínú míì tá a máa yẹ múdùdọ̀jẹ́. ẹ gbọ́dọ̀ ta àkójọpọ̀ dẹ́bínú tẹ́ ẹ̀ mọ iye múdù tó jẹ́ ẹ̀ mọ iye kóńgò tó mi tá a mọ iye kóńgò tó jẹ́ kí nítorí wípé dẹ́bínú bẹ nínú àwọn oúnjẹ tí rìbá fi hàn wá pé káfí oúnjẹ tí rìbá wọ̀ fi gba pààrọ̀ ọrú rẹ̀ tí rìbá wọ̀ ilẹ̀ mítìlẹ̀n bí mítìl yẹ́dẹ́n bí yẹ́d ẹ̀yà àfikọ́jẹ́ ife. ọmọ wa sọ ọmọ. fún mi wọ́n jọ dọ́gba ló sùn wọ́n. ọ̀gá ìwọ náà gbà ṣùgbọ́n nígbà tí àwọn afẹ́ fi dẹ́bìnù afẹ́ fi pààrọ̀ dẹ́bìnù ó tilẹ̀ jẹ́ pé fún mi ìwọ náà gbà ti ṣẹlẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n àti èrè mẹ́tìlẹ́ni bíi méjì wọn ò dọ́gba nítorí pé èyí tá a kójọ tá a tà láì kó wọn ó ṣeé ṣe kọ́ pọ̀ ju eléyìí tá a fẹ́ fi gba pààrọ̀ rẹ̀ tá a wọn lọ ó sì ṣeéṣe kọ́ má tó ó ṣeéṣe kọ́ má tó a sì ti sọ pé aṣọ́kò fi ṣèyá àdàtì fi bá bẹ rí bá kàtà àkókè ha aṣọ́kò fi ṣèyá kàtà àkókè ha ìmọ̀ ṣe ìmẹ́jì pé ṣé ọkọ̀ òjùká lọ ọkọ̀ òjùká lọ ó dàbí ìgbà tó ti kọ́ àmàdájú pọ̀kan ti kàn lọ. torí délé àà tábẹ̀ tó bá lọ jẹ́ pé ẹ̀ṣẹ̀ yìí àbí alqamh àbí almilh lábẹ́ fipá pààrọ̀ dẹ̀bínú àti wọn amẹyẹ kóńgò tí dẹ̀bínú wọn ṣùgbọ́n amẹyẹ kóńgò tí iyọ̀ wọn eléyìí ò burú lópin ìgbà tó bá gbé gbà ìwọ náà gba tiẹ̀ ṣẹlẹ̀ ńbẹ tí wọn ọba ti jọra wọn kí lọ́sẹ̀ kù wọn náà ní ataqabud fún mi wọn náà gbà tí fún mi wọn náà gbà bá ti ṣẹlẹ̀ nígbà tí wọn dọra wọn kò sí wàhálà àmọ́ tó bá ké nǹkan kan náà ni fún mi wọn náà gbà kò tó àyàfi kí wọn tún dọdọ gbà tó àdéhùn yẹn clear wàhálà yìí tó máa sọ fún ẹ pé gba bọ́ǹdù five hundred naira yìí kí n fi kó gbogbo owó tó wà nínú drọ rẹ̀ tọ́tọ́ sẹ́wọ̀n pé kọ́ńdù five five hundred naira àti máa ìtọ́jà ìlóyún fifty thousand naira jẹ́ fi kó gbogbo tó wà nínú drọ rẹ̀ sọ́wọ́n fáwọn sílẹ̀ sílẹ̀ àti owó ẹ̀yọ àti gbogbo ẹ̀ náà bó tilẹ̀ jẹ́ pé àwọn one thousand náà wà lò jẹ́ fi kó tọ́tọ́ tọ́tọ́ torí pé eléyìí báyìí ìgbà tá a ti kà á kíkà máa kà wò ó ṣe é ṣe kó ṣe kíni kọ́mọ́tò eléyìí tó wà níta ó sì ṣe é ṣe kó ju èyí tó wà níta lọ. òṣèkò fi di ẹdẹ́tì tata hàkùkè torí ọtí di rìbá. bẹ́ẹ̀ náà àpò ráìsì ẹ̀yìn ẹgbàá ẹgbẹ́ àpò ẹ̀yìn ẹgbàá àpò ráìsì á mọ̀ pé fifty kilograms ló wà nínú àpò ráìsì èmi á sọ pé jẹ́ kí n fi kó gbogbo ráìsì tó wà nínú fáàmù rẹ̀ ní ìsinmi ìsinmi àpérè rẹ̀ ẹ má wulẹ̀ já wọn tọ́tọ́ tọ́tọ́ bí wọ́n ṣe wọn eléyìí náà láwọn ètò ògùn ní oníjọ́ jẹ́ rìbà eléyìí túmọ̀ sí pé tó bá ti dórí síkan náà kọ́ndíṣọ̀n méjì àtàmásóló wọ́n takọ̀ ọ̀bù àtàmásóló ọtọkọọbù àwọn owó yẹn gbọ́dọ̀ dọ́gba ó sì gbọ́dọ̀ jẹ́ pé fún mi ìwọ náà gbà tí owó ọba ti jẹ́ yàkánná kọndíṣàn kálókù ó náà ní ọtọkọọbù fún mi ìwọ náà gbà àmọ́ ọkàn pọtù kan lọ kò sí wàhálà ń ṣe ìdọkítàlẹfẹ sáré ìlàjìnà tẹbí ìhùwù kẹfẹ ṣètọm ìdàgánà yẹdẹnbìyẹn eléyìí jẹ́ àdìsí alákòókò lónìí àníná Muslim ọlọgbẹjáde sábà wọ́n yíṣẹ́ àdédé fóúnjẹ oríṣi kan náà ti gba pààrọ̀ ọmọ rẹ̀ nígbà tí èsì tó wọn ò gbádùn ṣùgbọ́n nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni pé oríṣi kan náà ni ṣùgbọ́n wọ́n yàtọ̀ nbìkan gbẹgbẹdẹ bínú tẹ́lẹ̀ lápẹjúwe oríṣi rẹ̀ pé gbọ́ pẹ́gbẹ́rún so wọ́n fẹ́ foríṣi kan pààrọ̀ oríṣi mi yẹn ayé rẹ wà ṣùgbọ́n a gbọ́dọ̀ rí i pé ọkàn ojú kan lọ torí pé owó tí rìbá wọ̀ rẹ̀ owó tí rìbá aláfisọ ipe tó bá ń gbé dẹ́bìnù kan wà sẹ́fẹ́ fi gba pààrọ̀ mi wọn wá gbé wá bí tí wọ́n ti gba pààrọ̀ àfi lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ yọ kóró kúrò nínú rẹ̀ afẹ́fẹ́ wá gba pààrọ̀ etí kóró wà nínú rẹ̀ tọ́tọ́ kọ̀tọ́ bó tilẹ̀ jẹ́ pé wíwọ̀n táwọn dẹ́bìnù pípọ̀ rẹ̀ láwọn kìí ṣe wíwúwo rẹ̀. torí pé oríṣi méjì ni mẹ́sìn máa ń wọn ọ̀gá níbi tó bá fẹ́ ra ráì ṣé wíwú rẹ̀ wọ́n wọ̀n ni àbí púpọ̀ rẹ̀ náà pípọ̀ rẹ̀ wọ́n wọ̀n àmọ́ tá a bá fẹ́ rẹ̀ ránkọ́ wíwú rẹ̀ wọ́n wọ̀n ṣùgbọ́n lọ́dà ti ń ta dẹ́bí nù kèése wú kèése púpọ̀ rẹ̀ làwọn máa wà wúwúwo rẹ̀ wọ́n máa wà ìrọ̀ àwọn ti ní òṣùwọ̀n tí wọ́n máa fi wọ̀n tó bá sọ pé mo fẹ́ ra dẹ́bínù wọ́n sọ pé kìlógíráàmù mélòó tí wọ́n máa ń dárúkọ kìlógíráàmù wúwúwo nǹkan ni wọ́n ń wọ̀n. tọ́ ṣùgbọ́n tí wọ́n sọ pé màkìlì lédè lárúbáwá lọ́sọ pé mawzun lédè lárúbáwá yorùbá yẹn yọ ha àbí kéèyàn máa kọ́ máa sọ ní ìsèlú àti pé makil níta wọn mawzun níta wọn ọ mọ àti dictionary ní wọn á pé makil níta wọn mawzun níta wọn ok ẹni tó bá ń kà yọ máa pé makil àti mawzun níta wọn wọn túmọ̀ so ani la láti sọ pé makil ẹni tí wọ́n ń wọn púpọ̀ rẹ̀ mọ̀ọ́dún ẹni tí wọ́n ń wọn wúwúwo rẹ̀. tòǹtòrí ẹ̀ tó sọ nínú tírà àtúntò yìí pé makil ẹni tí wọ́n ń wọn púpọ̀ rẹ̀. tó bá sọ pé mọ̀ọ́dún ẹni wọn wúwo rẹ̀ ni rìsọ́ọ̀tì makil ẹni tí wọ́n ń wọn rìsọ́ọ̀tì tí ẹnìkan sọ pé mood sáà fọ́ọ̀rù àbí òye wa ẹ̀hẹ́n ma gbọ́ pé fa utiya an-nabiyyu sallallahu alayhi wa alihi wa sallam bitamrin huwa al-farq wọn agbé dàbínù wọn bá nàbí sallallahu alayhi wa sallam dàbínù yẹn tó bàtíà. ìjọba wọn púpọ̀ rẹ̀ rìsọ́ọ̀tì rẹ̀ ó túmọ̀ sí pé mood. ẹnìkan mọ́tò mélòó yóò túmọ̀ sí fáà ẹnìkan fáà kan mọ́tò mẹ́rin yóò tún túmọ̀ sí ọ́sùn torí pé wíṣkù kan ṣe tún na fáà wọ́sọ́ọ̀rù arba'atu amdadin bi mudin nabi sallallahu alayhi wa sallam sixty times four two hundred and forty mot ẹni wíṣkù kan. tó bá ń sọ̀rọ̀ wíìkù kan gàrí òun náà ni wíìkù kan rẹ̀ nítorí pé púpọ̀ làwọn irú báàgì tá a ní fún wíìkù kan ìrẹsì rọ́pìlì irú rẹ̀ náà lánìdì fún wíìkù kan gàrí bó tilẹ̀ jẹ́ pé èyí tá a lè nídìí fún gàrí ni má tóbi bíi ti ráìsì torí pé ráìsì gàrí máa ń kíkọ̀ á kíkọ̀ túláàsì tó lè kí ráìsì pọ̀ntúláàsì ó lè kí pọ̀ntúláàsì àmọ́ tá a máa wọn wúwo rẹ̀ gẹ́gẹ́ bí ẹran rìsọ́ọ̀tù tí wọ́n máa já sí kínní gram àbí kìlógrámàt gram àbí kìlógrám sàdé kí wọ́n á sọ pé wó sínú wọ́n wọn wúwo rẹ̀ kíílá wọ́n wọn púpọ̀ rẹ̀ tọ́ nítorí pé eléyìí báyìí.

kí wọ́n sì gbọ́ nǹkan tààrà ó máa ń lapa lọ́dọ̀ ẹni tá a sọ fún ju pé wọ́n ní wọ́n pè lọ dèmádá torí pé wọ́n ní wọ́n pé irọ́ máa pọ̀ mbẹ́ ẹ dákun gbogbo ọ̀rọ̀ tẹ́ ń bá wa sọ ṣé ẹ gbọ́ ni àbí ẹ̀yin náà àbí òye wa àmọ́ bọ́ ni ẹnu ẹni tó ń sọ báyìí tì mí ni ọkàn rẹ ọba ni àmọ́ ẹ ẹ wọ́n.

gbogbo tí wọn ò rí gbogbo tí wọn gbọ́ wọn mọ̀ sọ fún àwọn gbọ́ kọ́dà ẹ̀ ti tẹ́tẹ́ láti búra lórí irọ́ àbí torí ẹ̀ ló jẹ́ pé àmọ́ wọn ti ní ní tí wọn wọn làwọn wọ lórí tó àwọn bí ti ń àwọn ọ pàtàkì ẹ wá wọ àwọn tó dé wọn náà làwọn náà àwọn tó tún tẹ̀lé wọn náà làwọn náà dé wọn náà lọ́wọ́ á di ilmu mùsàlà torí dáhùn bá sọ pé sẹ̀mẹ́ǹtì ó yàtọ̀ sí annahu qala annahu qala dáhùn pé wípé ọ sọ pé wípé ọ sọ pé dáhùn pé gbogbo yẹn sọ pé wípé ọ sọ pé wípé lágbájá sọ pé táwọn akẹ́kọ̀ọ́ nẹ́sẹ̀sìrì kọjá pọ̀ gbọ́ ẹ̀hẹ́n mọ́ gbọ́ tí lágbájá ń sọ pé ẹnìkan sọ pé tí ẹ gbọ́ ní àbí ọ̀pọ̀ ọ̀gbádùn ó ni, mọ́ gbọ́ ẹ̀yin ò ní ìdíbèrè hẹ̀tẹ̀tẹ̀ni ọba mi sọ̀rọ̀ ẹ̀yin lọ́ba sọ àbẹ́lò mi kó tó ọba gbèdè lọ pèlè tó gbogbo eléyàn ó máa ń fa àwọn èèyàn lọ́kàn balẹ̀ kìí jẹ́ kí problem wọn wà unlike ìgbà tẹ́nìkan bá ń sọ pé ẹ wọ́n ní pé wọ́n sọ pé wọ́n wá lọ́sẹ̀lẹ̀ pé sẹ́yìn pé pépépé ń ti ń pọ̀ ó túmọ̀ sí pé rọ́wà bẹ̀. lókè gbogbo àwọn àròyìn tẹ́yìn máa fẹ́ lómi tẹ́yìn náà gbọ́ ni sẹ́yìn fẹ́ gbọ́ ẹ̀mẹ́yẹ rọ́ ẹ̀mẹ́yẹ rọ́ náà àgbàlagbà ń parọ́ ẹ̀mẹ́yẹ rọ́ tágbàlagbà ń pa láyè àwọn sọ̀hábà ẹ̀ wọ́n wà wọ́n ní wọ́n ní díkà bí nǹkan bá ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ wọn máa wù lọ́bí ọlọ́ àwọn àyè ó ní mo gbọ́ dáná fi sọ̀rọ̀ wá àrùn sọ́nà sọ̀rọ̀ ọ̀pọ̀ọ́ mo fi pààrà tẹ́ẹ̀bà fóúnjẹ pààrọ̀ oúnjẹ tẹ́ẹ̀bà fóúnjẹ pààrọ̀ oúnjẹ mẹ́tìlẹ̀mbẹ̀ mẹ́tẹ́l wọ́n gbọ́dọ̀ jọ gbọ́gbà wọ́n gbọ́dọ̀ jẹ dọ́gba ńdọ́gba ọ̀kan gbọ́dọ̀ pọ̀

torí náà ìtòrí rẹ náà ní apá kan náà olùmọ̀wò ìgbé ẹni tó jẹ́ kí rìbá fọwọ́ nù nǹkan mẹ́rin yòókù tí ń bẹ́ nu mẹ́fà tánàbí kojú ọ̀nà àdìsẹ́ ọ̀kan nígbà tó ń sọ pé ẹgbọ́dọ̀ kí kíní kan pààrọ̀ kíní kan àbí kọ́jọ́ kí wọ́n dọ́gba ẹgbọ́dọ̀ kí kíní kan pààrọ̀ kíní kan àbí kọ́jọ́ kí wọ́n dọ́gba wọ́n ní sábà bí tó pa mẹ́rin yòókù pọ̀ ètò yàtọ̀ sí gold and silver òun náà ní apá tọ́jú oúnjẹ ilé ìlọrọ alimami shafi'i alimami shafi'i bó tilẹ̀ jẹ́ pé eléyìí ọ̀ lágbára tó ọ̀rọ̀ Malik ọ̀rọ̀ Malik ló lágbára tó lè tó ń sọ pé alikasiyatu wàlẹ̀ dìkọ̀ alikasiyatu wàlẹ̀ dìkọ̀ àá máa fi sóúnjẹ àá máa fi sóúnjẹ láì bójú oúnjẹ mi. a sì máa kó pamọ́ fúngbà tuntun a máa fi sunjẹ a sì máa kó pamọ́ fúngbà tuntun níta bá máa fi sunjẹ kìí sí pé a máa jẹ lóúnjẹ a máa jẹ lóúnjẹ ó túmọ̀ sí pé a lómi ẹ ń jẹ máńgò ni abẹ́ mu náà ẹ wò dáadáa. ṣé mò ń jẹ mángò lẹ́yìn máa sọ àbí mò ń mu mángò mò ń mu ni ní Yorùbá lẹ́wọ̀ ní Lárúbá lẹ́wọ̀ wọ́n máa jẹ ni wọ́n yìí sọ pé aṣọ́rọ̀bù lùmánjá àkọlù lùmánjá ṣé gbogbo èdè bá kọ́ ọkọ mẹ́sìn máa sọ wọ́n wá gbé Yorùbá fún ọlọ́pàá gbé Lárúbá fún Yorùbá wọ́n sọ pé pọ́ǹsọ Haúsá pọ́ǹsọ Yorùbá àwọn yìí sọ pé àwọn mu mángò tẹ́ ẹ máa mu sàn ni àbẹ́ ẹ máa jẹ ni àmàmù nílárúbá wọn máa jẹ yìí ní sọ pé àjọrò burtukal áà kó lọ burtukal náà la sọ pé tí wọn á pé olódò bá làwọn àbá àti nǹkan ilé tó ìwọ òṣìṣẹ́ ṣiṣẹ́ mi ti ké fa wọn wá wọwọ lọlẹ lárúbá wọn lọ kọ civilization èdè yìí wọn táwọn afáàyàn bá mọ lárúbá kò ní ìròpé yé wa torí tí ọba débẹ̀ ọkàn sọ pé òrìdó an ọmtíkàl máa hà òrìdó an ọmtíkàl máa hà fẹ́ẹ́ máa túmọ̀ rẹ̀ kó n fẹ́ tọ̀ nù haúsá ni sọ wọ́n pé wa haúsá sọ pé ńlá sẹ́n na kámọ̀rù wa òrìdó an ọmtíkàl máa hà wọ́n pé yé wọ́n fẹ́ gbómi mú gbómi mú báwo a máa ti pọ̀ pa ni ẹ̀ẹ́d tó lẹ́yìn ìjọba. Afọ àmú ń bẹ̀ yẹn kí náà gbàdé rúkọ torí pé nínú àwọn àdéhùn kan kún ma àmú wa nínú hadithi almufarra ẹni tí ó mú àgùntàn tó so fúngbà pípẹ́ tí mílìkì ń péjọ sínú ọyàn àgùntàn tí wọ́n ń péjọ tí wọ́n ń péjọ tí wọ́n ń péjọ tí wọ́n ò fún tọ́wọ́ apẹ́ títí títí mílíkì tọ́wọ́ wà nù ọ̀yàn àgùntàn wá sí kágùntàn yẹn ó yó kó kí kọfẹ́ àwọn arùn pé há àgùntàn yẹn tóbi o ìwọ àwọn àmọ̀ pé mílíkì ló péjọ sínú ọ̀yàn rẹ̀ ọba rà lérò kágùntàn yẹn tóbi o bẹ́ẹ̀ kẹsẹ́ múdélé sẹ́ múdélé ìlọmọ rẹ bá ń ké ní ẹjẹ́ á fún wàrà rẹ̀ wò wọ́n bá fún wọ́n bá fún wọ́n bá fún àgùntàn bá di pẹ́ẹ́lí sọ eléyìí ni mo anabi sallallahu alaihi wasallam ni ẹni tí wọn bá jà ń bábà ààyè wà fún láti mú kanu méjì nínú kọdá àgùntàn yẹn padà wàsọ àánú mẹntàmù wàsọ àánú mẹntàmù tọ ó dá padà àti mútu mẹ́rin dẹbí nù. tó bá sì wẹ̀ wàá fara mọ́ pèsè àdìsí mọ̀ fẹ́ lò àdìsí wa. Aha la samra la samra yọ ọ́ dá padà pẹ̀lú múdù kan nínú oúnjẹ oúnjẹ wo nítorí pé mìjọ́rìtì àdìsí ń sọ̀rọ̀ dẹ́bí nù. No àdìsí wa sọ pé mi ń tọ̀ àmì ṣé tọ̀ àmì yẹn ni támúrò ni àbí tọ̀ àmù tó yẹ pé ni wọ́n mọ̀ láwùjọ àwọn tó bá sọ pé tọ̀ because ọ̀hàn ibi láyé ànábì sallallahu alaihi wasallam tó bá sọ pé tọ̀ àmù ní dẹ́gbà lérò pẹ̀lú rẹ̀ ní albor albor ti di alqam wíì oní ọmọ sábà ń pè tọ̀ ajẹ́ pé sàádé yìí ní ìsìn tó fi hàn àmàmà ó fi hàn àfọ̀hámù náà tó lè túmọ̀ sí àṣàyè gbàtẹ lẹ́yìn kò sí lórí dágbọ́yé ọ wà lórí pé fàámù gánà fi sọ ọbẹ̀ yẹn ọkàrí gbogbo oúnjẹ tí wọ́n bá máa wọn púpọ̀ rẹ̀ gbà tó jẹ tí wọ́n lọ́jọ́ ẹ̀sìn jẹ́ ṣàyí ọwọ́ bẹ̀ àbí ọwọ́ bẹ̀ ọwọ́ táwa lè pààrọ̀ gàrí pẹ̀lú gàrí. gari pupa àti gàrí funfun ọtọ mana òtítọ́ ọtọ bọ̀tọ̀ kan gbọ́dọ̀ sí kínní gbọ́dọ̀ jù kan ó sì gbọ́dọ̀ fún mi ìwọ náà gbà ọwọ́ sọ́wọ́lẹ̀ kanáà sáwọn náà bó láti wá láàbá o náà bó láti wá sí sọ́kàn lè dùkan lọ àbí ò lè dùkan lọ ọ̀kan lè dùkan lọ kí ló dé yóò mi wọn tà sí ọ̀kan ìyàtọ̀ síra wọn ọláàmì àná ẹgbẹ́ pé lùbọ́ ni láàbù náà. bẹ́ẹ̀ ni nìbàdàn èlùbọ́ ni láfún tẹ́ bá lọ fẹ́ ra ọkà nílé oúnjẹ nìbàdàn mo rò pé ti jọ nílé oúnjẹ nìbàdàn kọ́dà máa yé mi lẹ́nu gbà á ó lẹ́nu sáà lè máa pe láfún lámọ̀ làmọ̀ nílùú tó bá tẹ́ rú máa ọkàn gbọ́dọ̀ tún ta lọ sóyè yín lọ́dọ̀ àti mo rò pé ńgbà wọn fẹ́ láàrin wọn wọn múná lọ. ṣòkó ti wà lọ́dọ̀ tí wọ́n lọ báyà wọ́n sì fi ń gbá èèyàn tí wọ́n fi lábúdé wò èlùbọ́ wọn àìmọye lóúnjẹ lọ́tún kó funfun ló kọ́kọ́ jẹ àmàlà fa níbẹ̀ yẹn kò sí yàtọ̀ sí yàtọ̀ níbí yàtọ̀ wà àti yàtọ̀ wà yàtọ̀ wà ṣé wọn lè dúró àwọn náà ẹ tẹ bá ṣe sì pé nǹkan náà ni wọn tó bá jura ọ lọ ẹ dáràn ẹn agbábẹ ó léwu tẹmọ kẹrù ọdọ tí wọn bẹ yẹn àwọn ní kò sí yàtọ̀ àwọn náà mọ jàmbá ni wọn mọ kọ yàtọ̀ bọtọ àwọn ọfẹ rọńdẹ tó wọn èyí tó dínwó làwọn wà sọtẹ ẹyìn àgbọyé tí wọn láwọn á lò ní àdúgbò gbígbà má sì sí yorùbá má sì ni wọn ọba àmọ́ gbà wọn yàtọ̀ ilé ìjẹbù ti ṣe jẹ ń bẹ so agbábẹ àǹfààní wọn súnmọ́ra wọn ṣùgbọ́n oríṣi wọn èsì nǹkan kan náà àbí òye wa sẹ́nìkan máa ń bá wọn fà á pé á ah, kéka wà láàrin èsì nǹkan kan wọ́n lọ́ àrùn èsì nǹkan kan náà wọ́n bẹ́ẹ̀ ni wọ́n á ní ìjọba àjọlá fún yóò bì í tó bá sì jà mọ̀lá yóò mọ̀ mú tó nù tó bá gbé nǹkan kan náà bá ń tẹ́ mọ̀ kọ́ ẹ kó tún bì í tọ́ eléyìí ń jẹ́ bá táwọn ẹni fi tòmátò pààrọ̀ tòmátò. tomato rogodo àti tomato tọ̀tù sáàlì kan pààrọ̀ àrà kọ́wúlẹ̀nù wáhìnàn àbọ̀rọ̀ oríṣi méjì wà sọ̀rọ̀ kan náà ni àbọ̀rọ̀ oríṣi méjì ọ̀rọ̀ kan náà ni tomato wa ń bẹ lówó rìbá ni wọ́n rò pé yẹn kò sí lówó rìbá ìyẹn ni wípé ó lè wọ̀wọ́ lóúnjẹ tán sọ̀ ń bi tomato èso jẹ amóúnjẹ dáa ni. wọn èyí sì kó pamọ́ àfi tó o bá fẹ́ sófò owó rẹ bí kí àwọn akó tòmátì pọ ọdọ ọdún tí mò ń tó tà <laughs> ẹ wá pé empty basket ni ọ̀rọ̀ kó ń gbà tó ọdún tí mò ń bá di ok ẹnìkan á gbé àpẹẹrẹ gbangba gbangba kan wá wọn á gbé àpẹẹrẹ kékeré kankan lẹ pé àfi tábà tó pààrọ̀ ara wọn tọtọ ẹnìkan á lè tọkú lọ àwọn Yorùbá náà mọ Lárúbáwá <laughs> ẹbẹrù Ọlọ́run kò sí tó burú nà kò sí tí ó nà ọ̀dà tí eléyìí bá yí wa mango. ńkọ sáré mango pààrọ mango torí kí ni torí pé rìbọ ọwọ bẹ́ẹ̀ bá ti wù yín ẹ torí pé rìbọ ọwọ ọ̀dà ẹnìkan gbé lórí pé wọn fi gba àwọn máńgò gbangba gbangba tí ètò ìtọ́ka tóbi o yóò fi gba pẹ̀rẹ̀ mẹ́fà àmọ́ tiẹ̀ la gbà ní ìtù tó bá yá lọ́padà gba gbangba gbangba sọ́tọ̀ sọ́tọ̀ àbí ọ̀tọ̀ lè má àkòtẹ́tọ́ á ẹfẹ́ kiri bá bọ́ ní gbogbo nǹkan ni owó rìbá ni ọ̀gbọ́dọ̀ pẹ́ àbí òye wa àmì eléyìí ṣe rìbá rìbá ò sí bẹ́ẹ̀ ọba fún lẹ́yìn ọdún mẹ́wàá ìwọ́lọ́mọ. ta lè fi rẹ́díò pààrọ̀ rẹ́díò náà trade by barter sọ́tọ̀ àti ok rẹ́díò made Germany eléyìí made in wọ́n wá fẹ́ fi ti Nàìjíríà kan gba ti Germany mẹ́fà sọ́tọ̀ àbí ọ̀tọ̀ torí ti Nàìjíríà dájú adúpẹ́ fọlọ́ so torí ti eléyìí ṣé ọ̀tọ̀ àbí torí kìí ṣe. owó rìbá wọn bá àjọ fúnra wọn bá gbọ ọba yá kò sí wàhálà nù ilé tá a lè fi lé pààrọ lé sọ́tọ̀ àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ àkòtí tọ́ fún àti tòmátì àti èsì àti àti nù àbí ọ̀tọ̀ ilé alájà mẹ́ta afẹ́fẹ́ gba ok ìwọ gba léyìn ní ìsìn lẹ́yìn ọdún kan lọgbẹ léyìn tá a bá dé àwọn tó wà gbé jáde máa fi mọṣúkélà sáálé filẹ pààrọ lẹ mhm. éka mẹ́fà afẹ ti gba plọtì kan sọtọ éka mẹ́fà yẹn éka mẹ́fà yẹn ọmọbẹ ló dùn ọba plọtì kan yẹn ọ̀nbẹ tati sọ́tọ̀ àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ dáadáa àwọn àgbègbè tọ́ wọ́n yíká mẹ́fà kí lọ́ọ́ fẹ́ fi dé mbẹ́ ẹ̀rọ lánàá sébà ẹ̀kọ́ ń dako mo rò pé yé ẹ̀ wá fẹ́ fi gba plọ́ọ̀tì ẹ̀yọ̀ kan tati mẹ́ à owó nìyẹn sọ́tọ̀ àbí ọ̀tọ̀ ok ìwọ́ gba yíká mẹ́fà lónìí ẹ̀yọ̀ ọdún kan láti kọ́ plọ́ọ̀tì kan sọ́tọ̀ àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ torí kì í sọ owó rìbá sáadé fi france fa àgbègbè gba náírà kọtọ sowó méjèèjì àbí ìṣòwò ọkẹ tó sábà wáyé pé france fa hundred franc afẹ́ fi náírà tẹ sáadé fi seven hundred and fifty náírà bá fi gba hundred àbí one thousand franc sọtọ àbí ọ̀tọ̀ seven fifty nípa láti gba one thousand ẹ tọ ọ̀tọ̀ àbí ọ̀tọ̀ àwọn kan pé kọtọ sẹ ẹ máa pété yorùbá ẹ̀tọ́ ọ̀tọ̀ ẹnìkan kọtọ ewo lẹ mú ewo ni wọn ewo ló mú ẹ ó tọ torí kọtọ lọ sọ lẹ ọdà tẹ bá lọtọ ok wọ́n ọ gba seven fifty ní ìsìn ọ̀túnla ní mú franc fà ó sọ́tọ̀ àbí ọ̀tọ̀ aha àtọ́rọ́ ti di ó ti di rìbá gbèsè gbèsè ti sọ́ di rìbá ok franc fà tí wọ́n lò Cameroon àti franc fà tí wọ́n ń lò Togo sáà lè fi wọ́n pààrọ̀ ara náà ẹ dáhùn fa sẹba ti káwọn èèyàn sọ̀rọ̀ dáadáa wọn ń ronú kálukú ọ̀fẹ́ dára lọ́dọ̀ ọlọ ẹ so france fa ni wọn máa ń pè níbi wọn lò kan Cameroon wọn lò kan ní Togo Benin Senegal nǹkankan sẹba tó ti bọ́ sí agbọn abòmí inú àwọn ìlú tó ń french yẹn france fa ti wọn tún yàtọ̀ sáré ni wọn pààrọ̀ ara wọn ok níbi tí wọn bá mú cinq mille that is five thousand francs fa wa ti Cameroon èlóoru rẹ̀ lálẹ́ ti gbà ní ti kútọ́nu ní ti lòmẹ̀. sáàlì gbígbà ten thousand five thousand to ten thousand tọ́tọ́ na wọ́n ní bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ àwọn tí wọ́n sì ń fẹ́ sọ pé kọ̀tọ̀ ọ̀rọ̀ pakatọ̀ sọ́tọ̀ àbí ọ̀tọ̀ kọ́ mi ò níbi àwọn tọ́lọ́tọ́ wọn fà á gùn ju ti àwọn tí wọ́n sọ pé ọ̀tọ̀ tọ́tọ́ àbí ọ̀tọ̀ ẹ́ tẹ́ bá fi lè gbà bẹ́ẹ̀ dáràn ọ̀tọ̀ yín kò tẹ̀lé kọ́tọ́ torí pé France bá yẹn bákan náà lágbára wọn ọ̀pọ̀ ojú kan lọ wọn kàn nílé Cameroon wọn ni àwọn ní wàhálà tó bá wọn tó bá kó ti Cameroon débẹ̀ wọ́n lè má fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ tó bá kó ti bẹ̀ dé Cameroon àwọn náà lè má fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ bọ́tí kankan náà ní kéema wọn báàlù wọn jura wọn lọ torí rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ mẹ́tìlán yadan gẹ́gẹ́ bíi silver to silver gold to gold kọ̀ọ̀kan wá pé gold kìnìkan gold kìnìkan ọgbọ́dọ̀ jẹ́ mẹ́tìlán bíi mẹ́tìl yadan yẹn. náírà tí wọ́n ná tẹ́lẹ̀ tí wọ́n ní wọn gbọ́dọ̀ ná mọ́ ìyá yìí náà bá kàn jẹ tá ọgan ọ̀kan kìí so ní wọ́n ti wá so rọ́bà dípò rẹ̀ bí twenty twenty náírà wọn yẹn tó fi dé fifty náírà ten náírà náà five náírà ọlọ́run mi ìdẹ́lu mi kó tó ok àwọn ti tẹ́lẹ̀ sáà lè fi wọ́n pààrọ̀ tuntun ẹrù dáadáa o pé ká ti fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ o hẹ́n tòtòrí lè yí súnmọ́ lánàá lánàá bẹ́ẹ̀ yẹn lánàá òjijì wọn sọ fún àwọn ọ̀nà mọ́ wọ́n sì fi deadline sí tí ẹ̀ bá ti ná tó fi dìgbà yẹn ó ti di pépà ẹ̀ṣọ́kẹ́l owó ẹ̀ṣọ́kẹ́l wọ́n tẹ̀lé fẹ̀tìlì kìyà válù rẹ̀ ti yàtọ̀ àwòrán wọn kan náà wọ́n kẹ̀dẹ́ pé pépà náà ti lé yìí yàtọ̀ síru èdè ti lé yìí ok báwo la jà sí báyìí sẹ́mi pé sẹ́mi tó bá yá bóyá nílùú tẹ̀yìn gbé wọn ṣe bẹ́ẹ̀ sẹ́mi á dé lu kan ní sùn wọ́n sọ pé àwọn fẹ́ ru náírà ti tẹ́lẹ̀ wọn àwọn rà lọ́wọ́ yìí àwọn haúsá máa ń ṣe bẹ́ẹ̀ ó náà tẹ́lẹ̀ wọn rà àmọ́ yóò wá sọ fún ọ pé hundred naira tí wọ́n ti káńsù òun ọ̀rà lọ́wọ́ rẹ̀ ń tẹ̀ náírà tọ́tọ́ tọ́tọ́ àbí ọ̀tọ́ alẹ́ ẹ̀rù dáadáa kéka ẹ̀sìn pọ́tọ́pọ̀tọ́ tẹ̀ máa sọ yẹn ẹ̀rù dáadáa àhán ọtọ́ kí ló dé torí ké pépà lọ́fẹ́ rà wọ́n ti di agbára kúrò lára rẹ̀ ńkọ́. ẹni tó bá tó kókò tó nà tó bá tó bẹ́ẹ̀ ní fíkìó gbogbo èèyàn ní fọkà á kọ̀tọ́ kọ̀tọ́ náà ni tó àìkọ̀tọ́ tọ́ náà ni tó àmọ́tọ́fà tó fi tọ́ tá a bá mọ́tọ́fà tó fi tọ́ yẹn àwa náà nìkan ò lè ṣíwá kúrò lórí tá a bá gbàgbọ́ yìí sílè mà ní ìsẹ̀yìn tó sọ pọ́tọ́ ó ní tágàdá lásán lèèyàn fẹ́ rà lóye tó bá wù ọkọ rà kò sí wàhálà ń bẹ ọ̀rọ̀ rìbá ti fóònù eléyìí tó bá yẹ pé nìkan bẹ tó sọ pé kò tọ́ kí ló dé tí ò tọ́ torí no kọtọ́ ni ọtọ́ lẹ̀ ń sọ̀rùn ọtọ́ ni pé kò ní bá lù mọ́ iye tó bá wù ọkọ rà tá a bá ní kọ̀tọ́ ìyẹn ni kó sì tún wà valuable tó tó bá wà valuable kí ló dé tó fi wá hundred naira hundred naira ní ten naira wa muttafaqun alayhi ẹnu gbogbo akọlù lórí pé a lè a rí ná kí wọn lọ rà sí sí wọn fẹ́ fowó náà yìí ìta amúni pé kọ̀tọ̀ kọ̀tọ̀ torí pé ẹni tó fẹ́ rà sí wọn fẹ́ fi ṣe tọ́fẹ́ fi dírẹ́sì lè àbọ̀fẹ́ kò jọ fún history tó bá jẹ́ pé ọfẹ́ fi dírẹ́sì lè ní eléyàn bẹ́ẹ̀ nu alábẹ̀ erékeré ìbátìkòtòkò Islam ò ti gba rọ́bìṣì láyé ọ àmọ́ àbúrò rẹ̀ ra nǹkan ránù tó bá sì jẹ́ pé o fẹ́ máa fi ṣe history ni sẹ́ni tí ọba máa wá wò lọ́dọ̀ rẹ̀ ńgbà tó bá dábì tó ti máa ṣe mídíọ̀mù eléyìí ó lẹ̀ ọ̀fẹ́ wọn máa wò sẹ́yìn pé ọmọ fowó pa owó nù yọ padà di rìbá náà ọ̀fẹ́ gẹ̀ẹ́sì lẹ́yìn rẹ̀ possibility kan tún wá wà wípé wọ́n máa fi òkùnkùn bójú láti máa ná owó tí wọ́n ní kí wọ́n máa ná máa dípò owó tọ́da ó yí sì bàjẹ́ ní nàìjíríà wáyé wọ́n ti kó àìmọ iṣẹ́ tí náírà fún ọ fífi náírà fún ọ tí wọ́n ti gbà mọ́ tó ní mọ̀ pé kìí ṣe owó gidi tó ní mọ̀ pé àdàmọ̀dì owó ni àìmọ iṣẹ́ tí wọ́n kàn ti gbà tó bá nírú rẹ̀ lè wọ́n wo sí tuntun yìí ó rí i pé ìyàtọ̀ wọn lọ títí tí o bá jẹ́ pé ìjàmbá rọ̀ ọlọ́run ó rí pé wọ́n á fẹ́ ka bọ́ńdù kan fifty fifty náírà ọkà lè múrú rẹ fifteen kẹ lùpọ̀ kẹ lùpọ̀ kẹ lùpọ̀ àbí òye wa ó sì ti rárú rẹ méjì ní ten naira wọ́n mọ̀ wá náà ní hundred naira ajẹ́ pé rìbá ni rìbá ni ti hàkì kọ̀ torí ẹ̀kọ́ tọ́ torí àwọn tí ń ṣe rúṣẹ́ ẹ̀rí tẹ̀sí bẹ́ẹ̀ náà máa ń ṣe pẹ̀lú owó tàbá ti náà tóbi lórí kọ́bọ̀ tí wọ́n lu láàrin tóbi lórí tọ́rọ́ tí máa dáhùn tóbi lórí náírà tóbi lórí kíníkà tó gbogbo ẹ̀rí tí wọ́n ń tà fún ara kọ̀tọ́kẹ́ ra kọ̀tọ́kẹ́ tààrọ̀ nísìnyí a ti rí i pé ní nàìjíríà wa ibà yìí nìsín àwọn kan wà tó yẹ kí wọ́n máa ń pọ̀ jù owó wọ́n máa ń ná take one thousand naira especially one thousand naira ok bóòlù sí ẹ̀ka wọn sí bóòlù sí ẹ̀ka wọn sí wọ́n fẹ́ pààrọ̀ owó sọ́tọ́ kó mú take one thousand wá kó fi gba one thousand sọ́tọ́ àbí ọ̀tọ̀. a ẹ má fi ẹ má sì máa sọ̀rọ̀ fi àwọn kọ̀kọ́ àwọn yẹn sáré dàmbà torí tó máa fi náà ẹ ronú torí ti sọ nísìnyí kápẹ́ ni tó fẹ́ mẹ́sìn ní bí ọ kápẹ́ ni tó fẹ́ mẹ́sìn ní bí ọ òun ní pé bóyá ìsọkúsọ lọ lọ pé kìnìún tá a ti lò tẹ̀lé ìtumọ̀ sí láàmú aronú dáadáa bàtà méjì inú pẹ́ẹ́rẹ́ pé mi mọ owó yẹn ní fake kó tó di kó mo fẹ́ sẹ̀ àbí kí n má mà ní fake money tí mo bá mà ní fake money tó sì jẹ́ pé èmi náà àtàwọn kan pọ̀tọ́fẹ́ náà nítorí wọ́n máa ń na olè mọ̀jà. o ti mọ̀ kó owó yẹn ọ wà válù lẹ̀ o ti wá fẹ́ gba owó tó wà válù èlò mangashana tẹ̀lé tẹ̀lé lọ́sẹ̀mi ọ̀mà wọn ná fún mi mọ́wó ni mi ìmà ìmà ìmà àìmọyerú ẹ̀ tó wà ní owó tẹ̀ kó ká àìmọyerú ẹ̀ ẹ̀hìn tó bá jẹ́ pé nísì wọn ná one one thousand fún ẹ wọn gbé bọ́ńdù one one thousand fún ẹ tó jẹ́ hundred thousand wọ́n sì gbà lórí hundred thousand lọ́gbà so ọwọ́ pé wọ́n gbọ́ hundred thousand fún ọ lọ́jà tọ́lẹ̀ o láǹfààní àti wo lọ́pọ̀ kan pé èwo lórí tí náà èwo ni fake wọn náà ti gbé bẹ́ẹ̀ oṣù lọ́nà ọ̀sẹ̀ lọ torí pé wọ́n ti wò pé àlàáfùrù ni pé wọ́n ní ná fake money fún ọ so ọ̀sẹ̀ lọ bọ̀tí wọn náà mọ̀ pé a ti kó wọn nu ara wọn wọn sáti náà lápapọ̀ ajá ikú eléyìí pọ̀tọ́ kìí sọ̀rọ̀ rìbá là ń sọ mọ́ ní ìsinmi ọ̀ níta ń sọ ní kí ni al-ghishu wal-khida' ìjàmbá àti ẹ̀sán jẹ́ kí gbogbo ọ̀padà rìsọ́ọ̀tù ti pọ̀ jáde nítorí ẹ̀ka kíyè sára tó bá mọ̀ àmọ̀ tọ̀lọ̀ ná owó jẹ̀bú kan owó kan tí i'm very sorry because lédè wàdà máa ń sọ nílẹ̀ haúsá mi tó wọ̀ bá ti dáhùn ní jẹ̀bú àbúrò làwùjọ àmọ̀ sọ wọn nà ń kọ́tàn jẹ̀bú owó tí ọba ti àwọn bàbá ẹ̀yà kan ní jẹ́bẹ̀ ní yorùbá bóyá ọ̀jẹ̀bú ti ṣe haúsá mẹ́rin gbogbo tí ọba ti dáhùn ní jẹ̀bú so tó bá dojú lówó wọn lè wọn nà gángaria nígbà tó sọ pé gángaria oògùn nùrùn oògùn kékeré tòtí ọba ti da wọn ni kí ni jẹun so torí de eléyìí ní tí ọba ti da tówó yẹn ọba ti dẹ mọ ni sẹwọn tí bá kí náà máa ṣe tó a ti kúkọ náà ní jíìnì kan tí wọn fi lù lùkulù tí òfin ní ṣe náà tòlẹ́ ìjọba tí wọn bá rówó yẹn báyìí kí èèyàn wá di ẹni tó ní abẹ́rẹ́ náà sọ tí èèyàn bá wá di rẹ̀ téèyàn náwó kọ́ sọ́tọ̀ àbí ọ̀sán ọlọ́run náà kúkú rí i pé bí ń pa mí kọ́tọ́ o torí àfi téèyàn bá jólè kọ́tọ́ àfi téèyàn bá jólè ẹ jẹ́ ká kóra wá ìdáná kò sí ẹni tó wó o. kò sì sẹ́ni tí kò ní í fẹ́ mọ́kòwó sápò kódà kò sì pọ́nmọ̀ pọ́nà haram lọ́gbà dọ̀dọ̀ torí ẹni tí ó lè kọ́ṣẹ́ ẹ̀mí ara rẹ̀ nípa ọ̀rọ̀ wọn ọ̀pọ̀ wọn ọ̀pọ̀ torí ti jẹ́ pé ni o má dà o má dà o mo tọrọ kọ́lọ̀ kọ́lọ̀ kò sẹ́ni kankan tó lè fọwọ́ sọ̀yà pé bá dọ̀rọ̀ owó òun máa

pọ́kàn pọ̀ jù kan lọ táà ṣe méjì ọ̀kan lè pọ̀ jù kan lọ ọ̀dà bí ìgbà tá a mà dájú pé ọ̀kan ti pọ̀ jù lọ nù rìbá kúmọ́ ń ti wọnú rẹ̀ nù rìbá haram sí. àdìsí ẹlẹ́ẹ̀kejì ń sọ fún wa pé gbogbo oúnjẹ tó máa máa ń wọn pípọ̀ rẹ̀ àbí wọ́n máa ń wọn wúwúwo rẹ̀ á gbọ́dọ̀ fi wá pààrọ̀ ọ̀rù rẹ̀ àyàfi kọjọ́ pé kíní láti kíní láwọn tí ó jẹ́ dọ́gba dọ́gba eléyìí jẹ́ mo ti ṣe jẹ́mẹ̀. ọlọ́la ń bẹ̀ pẹ̀lú àwọn tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó fún alágbọ̀yé tó pé inú ẹ̀sìn wa kọ́ràn wa lọ láti máa tó wà tó níbi so. àwọn lè túmọ̀ sí o àmọ́ etí onídjó túmọ̀ sí ni mẹ́tìlá mẹ́lẹ̀ torí tó bá ti yàtọ̀ síra wọn wọn ò ní sọ sọ ni pé yẹ́dẹ́ yẹ o túmọ̀ sí wà tó àmì tó àmì oríṣi kan náà ni wọ́n sọ nà. láti àpẹẹrẹ wọn ló ti ṣe ní sípà tí wọ́n láwọn àti àwọn. irú. àwọn irú owó tí láwọn bẹ́ẹ̀ náà ló jẹ́ tó tún jọra bẹ́ẹ̀ bí ìgbọ́là tó ń pè kò ní bí ìgbọ́n náà ti gbà. àwọn yàtọ̀ yàtọ̀ yàtọ̀ wà orúkọ lè papọ̀ ṣùgbọ́n tí agbára wọn yàtọ̀ gbogbo olùdókòwò ná dọ́là láyé agbára rẹ̀ ọ̀dọ́gba pẹ̀lú dọ́là tàmánà ẹ̀yà fi irú ìdọ́fẹ́ sí ní kòtò ẹsẹ ti kọwọ àwọn Zimbabwe bẹ́ẹ̀ ti gbẹkan láìpẹ́ ìkọwọ but wọn ló wò táwọn táwọn tẹni àwọn fẹ́ kọ lágbára pẹ̀lú dọ́là bákan àwọn ìlú kan àti wọn lo dọ́là but wọn mọ sọ pé dọ́là Jamaica dọ́là kìnìkan dọ́là kìnìkan tó bá ti lọ tó máa sọ pé dọ́là kó lọpọlọlọ dọ́là Amẹ́ríkà tó máa sọ pé ríà kó lọpọlọlọ Saudiya tó ti kọ́ àwọn olómìnira náà ríà kẹ́ẹ́ bí Qatar so bẹ́ẹ̀ ni àwọn tó máa sọ pé adananir wà darahim kpọlọpọlọ lọ alukuwait tó ń ti kó àwọn àlùtò ńlá náà pọ̀ alukuwait lọpọlọ lọ so tí válù àwọn owó yẹn bá yàtọ̀ síra wọn kò sí tó burú kò sí tó burú ẹ lè ta wọn kọ̀ọ̀kan pọ̀ jù kan lọ but ní tó sẹ́kù ní yẹ́dẹ́ni.

náà ọbẹ̀ yẹn olórí wọ́n jọ ń dupò. kìí máa sọ obìnrin ọkùnrin kan obìnrin kan mọ ní bá amẹ́ríkà lẹ̀ ń sọ abẹ́ẹ̀ tí ẹ̀ gbọ́rọ̀ àbí rò béèrè wo lẹ̀ ń ṣe bá ń tóbi sọ ńgbọ́ ìlú wo ló ń fẹ́ yan obìnrin méjì níjọ́ tẹ bá béèrè tí ń ṣẹlẹ̀ ládàá náà lẹ́yìn náà ọba àjẹ́ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ dìbò ọjọ́ ìbò ṣùgbọ́n ìbò sínú tí islam fara mọ́ ọba wà lámẹ́ríkà náà lẹ́yìn náà lámẹ́ríkà not everybody has the right of voting mo pé yé especially àwọn foreigners ó ní process tó tẹ̀lé kó tó di fún ọkàn right to vote lẹ́yìn náà fún ọba kan right yẹn kò tó dábẹ́ lò náà. tí wọ́n bá ń lọ fèsì fún mi làtúnyẹ́ mm-hmm. náà fi èèyàn fún fèsì ẹ̀rọ padà wá ikú fèsì ṣé ẹni náà lè yàn padà. èèyàn ti sòrò nìyẹn nínà ọlọ́run ti kọ́kọ́ bí ó ti jẹ́ torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo ó dábàá ń dá fún yín ẹ̀yin ò níwà yí gbà. láti gbà kódà sínú owó yín sáájú kó tó yẹ kó bẹ́ẹ̀ ṣe ń gbà ẹni gílóòbù tí máa fi owó hàn gílóòbù tí máa dì mù ṣé ẹ máa fi síbi owó ẹ máa wò ó ṣó lè jẹ ní lè jẹ ní ṣó lè jẹ ní lè jẹ ní. ẹ fẹ́ máa yẹ gbogbo ọgbẹ́ wọ lọ́ra torí pé ẹ mà kẹ́ tó nà àmẹ́yìn ọ̀mà kò sí wa kí ni ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dọ́ọ̀tọ̀ mọ́nù wọn fẹ́ gbógun kan pààrọ̀ ògùn tó tọ́ka àgbọ̀n náà. lágbára tó kò sí wàhálà wọn lọ mọ̀ kí ni rọ́lá ìwé ẹ̀ka fẹ́ máa fi sọ̀rọ̀ náà abẹ́ ẹ̀kọ́ ìwọ lọ mọ tó fi ọbẹ̀ fi panda, fi pààrọ̀ pàǹdà ọ̀kan sì wọ́n ju kan lọ má fi ṣá kìí sọ owó rìbá but bishop wọ́n pè wọ́n yọ oníṣìí náà yẹn kò ní pé ah, ọgbà ọgbà ó ti gbájú ẹ̀ fún un bá pé ọyọnu sí wọn náà yọnu sí ọ gbọ́dọ̀ sọ lọlá kan tó kọ gbá ọgbà ó ti gbájú ẹ fún mi abẹ́rẹ́ lẹ́yìn ìjọba. ẹni àwọn ẹni tó ń bẹ sí ìlú àwọn òun ni ó ń bẹ láwọn ẹgbẹ́ tí a ti máa ń sọ títí bí àwọn tòmátò tí tó kò lọ tó táwa iná wọn tó bá wa tẹ́lẹ̀ ní pé iṣẹ́ tí mo fi èrè wá tí ìbá tó fẹ́ kọ tó fẹ́ kọ ní òun ní pé kí ẹnìkan máa ní ẹnìkan tó ṣùgbọ́n ní ìsìn àtòmẹ́tò ọlọ́pẹ́ ti láìsí ní ìlàkòjì ike ìbá ó lè wọ̀ ṣùgbọ́n tòmẹ́tò kò lè wọ̀ bẹ́ẹ̀ sì ni ìdájú kan lọ nígbà tí mo mú hundred dollars lọ sọ́jà kí ló dé tí mo fi gba forty thousand naira ìwọ́n kan ti dùn kan lọ. kí ni kí máa ti hekima tó wà ń bẹ̀ ni ti síra wọn tó wà ń ti tòmátò ni pé nítorí pé tí bá wọnú gbogbo nǹkan láìpọ̀ lè fèsì eléyìí mustapha kùnà àlè sẹ̀ríà ọwọ́ dínà ọwa láwọn agbọn pé nǹkan báyìí ni rìbá máa wọ̀ pé wàrà nǹkan sọ fún wa pé àwọn olùmọ́ni sábà bí tẹ́lifà fi wọnú tí wọn wọn ní atamaniya owó ni wọn a máa ná wọn lówó rìbá wa ní wọbẹ̀ àyàfi kọ́jọ́ pé ru owó kan náà la fẹ́ fi gba ru owó kan náà tó máa fẹ́ fi náírà fi pààrọ̀ náírà ọkàn gbọ́dọ̀ tó kàn lọ mo fẹ́ fi France. pepa gba franc pepa ọkàn gbọ́dọ̀ tó kàn lọ but wọ́n yàtọ̀ síra wọn. kò sí ní tó burú kọ́ pọ̀ jù àwọn àmọ́ tó bá ti jẹ yẹ́dẹ́n bí yẹn. wọ́n wá náwọn nǹkan yòókù yẹn kí ló dé tí rìbá ti wọ̀. àwọn olùmọ̀mí sọ pé màkì ló ń òfò nítorí pé máa ń wọn púpọ̀ àwọn wọ́n sì máa ń wọn wọn. ọgbọ́dọ̀ fi rin ẹyọ kan kó o fi gba mẹ́ta àyàfi táwọn sáré wípé wọ́n dọ́gba ní wúwo bọ́tọ̀rọ̀ yìí ò ní ìtumọ̀ nǹkan sílì bàbá wọnú orin tó wọnú kínní wàhálà ni ìdínà dàbí sọpọ̀ ọ̀rọ̀ malik ló lágbára rẹ̀ al-iqtiyat wal-iddikhar njẹ́ ò bá ti jẹ́ bẹ́ẹ̀ rí bọ́ wọ nítorí sẹ́rí àná wàá fúnlẹ̀ máa ń pé kíkpèsè ayé yẹn ó lé torí ẹ̀ ló ti jẹ́ pé o lè ra píkọ̀pù rèké kan pẹ̀lú tírélà rèké kan kó o fi píkọ̀pù gba tírélà kó o fi tírélà gba píkọ̀pù rìbọ̀ wọnú ilé nítorí kìí so oúnjẹ kìí sì ṣe sáà máa kó pamọ́ fúngbà pípẹ́ torí rẹ̀ rìbọ̀ wọ́bẹ̀ kọ́wúlẹ̀ ní wọ́n á ti dàn láti pìlẹ̀ ó túmọ̀ sí kó bá ti wí lẹ́lẹ́ ta wọ́tàmílọ̀ wọ́n kan wá láti gbọ̀ǹbẹ̀ ẹnìkan sì kó tiẹ̀ wá láti mí náà. ẹ wá fi mọ́tò pickup ẹ fi pààrọ̀ nine eleven wọ́n tá mi lọ ilé ẹ̀sìn pààrọ̀ ilé kò sí wàhálà bẹ̀rẹ̀ bọ́ ọ̀wọ́ bẹ̀ nítorí pé ìjà ń pè ní fíkì òní ìjà olùmọ́ bá sọ náà láti ẹ̀dùn kí ó ti pé ọpọlọ iná làwọn náà pé lóde tó fi lọ. bó wàá nìkan ti sọ ọ̀nà ọ̀bẹ. ẹnìkan kí ẹ gbé bẹ́ẹ̀ láyé yìí. bó wàá lẹ ti sọ pé kọ̀ọ̀sá pẹ̀rẹ̀ pé èèyàn ń gbé bẹ́ẹ̀. èèyàn sì gbàgbé kọjá ọwọ́ pé wọ́n gba abẹ́ kọjá tó tó fi hàn fẹ́nìkan lónìí tọ́ba wa tẹ̀lé bá ẹ máa fi wẹ́lọ̀ ń bẹ̀ àwọn èèyàn tí máa kọjá lẹ́ẹ̀kan láàrin náà lẹ́ẹ̀ máa fi wẹ́lọ̀ lánàá àyè bá máa fi wá sàn fún sàmì àyè bá máa fi wá sàn fún sàmì àyè bá máa fi wá sàn fún àmọ́ tó bá dé pé nǹkan tó rí yẹ ó rí yẹ ọgbẹ́lẹ̀kùn ni táwọn kéléyìn orí eléyìn gbígbẹlẹ eléyìn náà gbé ní arikaz ìta gbẹlẹkù eléyìn ò ní fi wẹlọ ó ti di tiẹ̀ immediately tó bá ti yọ jáde ṣẹlẹ̀ àtọ pé wàá yọ one over five wọ́n ti ń dáyọ̀ òkè pẹ́ lórí research wa fi hàn pé for more than twenty years ago lápèjúwe ẹnìkan kan wá bìrì wọ́n ní the first person to come back ajẹ́ pé tó ń ti parí lókè pẹ̀wọ̀n ìdájọ́ rẹ̀ ti di kíni àríkàs ó ti di jádúró ní ta gbẹ́lẹ̀ dàpọ̀ wò má dìraka ó lè di pátẹ́gùn lọ́fẹ́ lọ́fẹ́ lọ́fẹ́ lọ́fẹ́ lọ́fẹ́ lọ́fẹ́ lọ́fẹ́ pẹ̀kú lórí ẹ̀ lọ́fẹ́ pẹ̀kú lórí ẹ̀ tí wọ́n fi wá rí tẹ̀lé ìwáyọ̀ wà lọ́wọ́ fáìlì kò sì sí possibility ká sọ pé láti ojú wíńdò bàálù lẹ́nìkan ti sọ ọ́ lẹ̀ torí wọ́n ń sí wíńdò bàálù kọ́ ọ mọ́ bàá kó bá kálukú.

náà kò sí ndọ́gbọ̀rọ̀ mẹ́ tó bá pè ní kò sí wà ní. Thank two hundred one ta òun á ní eighty naira ìgbà tí ọmọ yẹn tó ń ta èèyàn sì máa ń tiẹ̀. bí a lè lo agbárí o kọtọ ìyàn jẹ ni ṣé ìsìnkú ẹsẹ owó gàrí gàrí wọn ti rẹ ah, ẹ ẹsẹ yóò dáa fún yín ẹ ní kàgbákò ẹ nípa alákòóbá gbogbo àdúrà tó ṣe fún ọ Ọlọ́run lè gbà tó pé gàrí wọn ti bà. wọ́n ní oyin eléyìí tó ṣe pé wọ́n máa sa wọ́n gbé pamọ́ fúngbà tó pẹ́ sẹ́rì bá wọ ọbẹ̀ àbí ọ̀wọ́ kìí sóúnjẹ kìí sóúnjẹ tó yàn máa jẹun títí tó o lẹ́jọ́ yìí tó fi sú ọjà bó ti lọ parí. kẹsẹ̀ mọ́tò bẹ́ẹ̀ anábì ni ẹ wá béèrè ni. Thank you pẹ̀lẹ́ sanwó wàhálà rẹ̀ ká tó wá pé èrè tí ò lè kópa má dìgbà kan kó fi lè jèrè ọgbọ́dọ̀ kópa mọ́ ọgbọ́dọ̀ kópa mọ́ bí bá ti ń jáde náà ni ọmọ ta iye tọ́lọ̀ ń bá ní kọ́ gbà alihamudulilayi bẹ́ẹ̀ náà nígbà tó bá wọ́n tí yóò kópa má dìgbà tí dìwọ́ ni. bẹ́ẹ̀ náà ni tó òfin ọlọ́run pé má kó pamọ́ má kó pamọ́ wọ́n á máa ta wọ́n á máa ta wọ́n á máa ta títí tọ́lọ̀ máa ní kọ́ wọ́n á ó tún tó bá kó jẹ́ pọ̀ ọ̀pọ̀ gbíngbìn ni wọ́n sì gbìn ọ̀la ẹni tí wọ́n sọ kọjá torí ìrọ̀nà àbáyọ wà fún oúnjẹ tọ́pọ̀ tó bá tà yóò ṣòfò òun ò sì ra etí èso òun gbìn ní ìrora ti ti ń júwe ẹni tó rà tó kó pamá nígbà ọ̀pọ̀ tó wá fi sún ìgbà tí ọ̀hún tó eléyìí kó pamá nítorí pọ̀ ń gbìn ní èyí sì ti pa níyà rẹ̀ ní kí fi fara ní àwọn èèyàn. ṣùgbọ́n bò lòun ó sì bọ́ nínú gbèsè inṣàlá ìṣòro náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب اللهم أكبر الله أكبر الله أكبر الله